kò yẹ rọrùn o àwọn aṣáájú wa gan nílẹ̀ nàìjíríà nílẹ̀ nàìjíríà tí wọ́n jẹ́ ará òkè ọya kò yẹ rọrùn fún wọn a ń bọ̀ síbọ̀ sí àwa nílẹ̀ yorùbá tó dá sí wípé kèfèrí àti mùnàfìkì ló pọ̀ ju mùsùlùmí gidi lọ. kí wá ní ọ̀nà méjì tí ìjọba nàìjíríà fi lè di ìjọba islam ọ̀nà àkọ́kọ́ gbígbé ìjọba sílẹ̀ wọ̀ọ́rọ́wọ́ fún islam ọ̀nà kejì alijihad ọ̀nà méjì tí ìjọba orílẹ̀-èdè nàìjíríà tó fi lè di ìjọba islam nìyẹn ọ̀nà àkọ́kọ́ gbígbé ìjọba sílẹ̀ wọ́ọ́rọ́wọ́ fún ìjọba islam fẹ́yẹn pọ́sibú nàìjíríà tán nàìjíríà tó jẹ́ multi-religious country multi-religious country àbí multi-religion country multi-religion country nàìjíríà ẹ̀sìn tí ń bẹ nàìjíríà ó lé nígbà sọ pọ́síbù kí gbogbo wọn àwọn christian àwọn àwọn olóòṣà àwọn olóògbóni àwọn free thinkers kí wọ́n kí wọ́n kóra wọn jọ kí wọ́n ní ẹ wò ó ẹ jẹ́ ká gbé ìjọba nàìjíríà yìí ẹ jẹ́ ká gbé ilẹ̀ e fún islam ẹ jẹ́ kí ìjọba islam kó wá ṣe é kó wá ṣe é torí a rí bí saudi ṣe dáa a rí bí kuwait ṣe dáa a rí bí Eh, kí ló kọ ọdún Gaddafi ti ń jẹ́ àríbó dáa látara pé ìjọba ìsìláàmù ni wọn ṣe ń a fi le fún islam kí wọ́n ké sáwọn àfẹ́sìn ọyá o ẹgbà o ọdọ̀wọ́ yín o ṣé wọ́n lè ṣe bẹ́ẹ̀ sáà. ó sì ní ọ̀nà àkọ́kọ́ ẹ̀rí ọ̀nà àkọ́kọ́ yìí ò wípé bí ìjọba Islam ṣe dìde nìyẹn ní ìlú Madina àwọn ìran méjì àwọn ìdílé méjì tí wọ́n jẹ́ ọmọ ìlú Madina àwọn ni wọ́n sọ̀rẹ́ńdà ìjọba ìlú fún ìjọba Islam ní àsìkò ànábì Muhammad sallallahu alayhi wa sallam. bóyá nítorí pé ọlọ́run ti ṣàánú àwọn àwọn ti di mùsùlùmí ẹ̀ sì jẹ́ káwa náà ṣiṣẹ́ tọ bí aráàlú ó ṣe di mùsùlùmí kí gbogbo àwa ka ká ṣiṣẹ́ tọ bí mùsùlùmí ó ṣe pọ̀. mùsùlùmí máa jẹ́ mẹjọ́rítì ká ṣiṣẹ́ tọ̀ ọ́ so that irú ohun tó ṣẹlẹ̀ ní Madina nígbà táwọn ẹbí wọ ìlú Madina sallallahu alaihi wasallam tí àwọn ìdílé house àti ìdílé kọ́síràj tí wọ́n di ìlú Madina mú tí wọ́n di ìjọba ìlú Madina mú tí wọ́n sì hand over peacefully wọ́n hand over ìjọba Madina wọ́n hand ẹ̀ fún ànẹ́tìwa Muhammad sallallahu alayhi wa káwa náà ó tiẹ̀ ká ṣiṣẹ́ lórí aráàlú ṣe ọ̀rọ̀ ìdìbò ẹ mọ́ dìbò láwa máa láwa máa discuss ọ̀rọ̀ ìbò lẹ̀ ẹ jẹ́ àwọn tó jẹ́ kèfèrí ló pọ̀jù nílẹ̀ Yorùbá àwọn ni ó pọ̀jù à ń tanra wa ní tá a bá ní mùsùlùmí ló pọ̀jù à ń tanra wa ní àwọn mùsùlùmí wò ibo wọn ti pọ̀jù ẹni universities láàrin àwọn lecturers ta ló pọ̀jù ń bẹ̀ láàrin àwọn students ta ló pọ̀jù ń bẹ̀ ní ilé ìwòsàn ìjọba àwọn òṣìṣẹ́ rẹ̀ ta ló pọ̀ jù ń bẹ̀ aláìsàn rẹ̀ ta ló pọ̀ jù ń bẹ̀ láwọn sẹkẹ́ríàtì ní each ṣé department nínú sẹkẹ́ríàtì ni àwọn ṣẹ́ ń bẹ̀ each section of ok ministry ta ló pọ̀ jù ń bẹ̀ ta ló pọ̀ ń bẹ̀ níbo lẹ́yìn mùsùlùmí ilẹ̀ Yorùbá ti rí sàtísíkìsì pípẹ́ yìí lẹ pọ̀ jù náà ẹ kàn ń tanra yín jẹ ni ẹ ń ṣe kí ni ẹ ń tan ara yín jẹ ni. àwọn kìrìsìtẹ́nì wọ̀nyí àwọn ni wọ́n pọ̀ jù lọ Libya ní ìlú Gaddafi ẹ ṣeun àwọn kìrìsìtẹ́nì ni wọ́n pọ̀ jù wá lọ. wọ́n pọ̀ jù wá lọ ní òǹkà wọ́n pọ̀ jù wá lọ ní function role àwa mùsùlùmí a pọ̀ nípa ọkọ̀ọ̀kọ̀ àwa pọ̀ ní function ní role ẹ wá máa ní àwọn mùsùlùmí ní ẹ pọ̀ jù máa tanra yín jẹ. kódà ní school tó jẹ́ ti missionary schools tó jẹ́ tàwọn mùsùlùmí lẹ́tì lè fẹ́ rí nǹkan ọmọ mùsùlùmí tó pọ̀ ní school gangan náà àwọn tíṣàtù tó jẹ́ christians christians àwọn ni wọ́n pọ̀ jù ń bẹ̀ àwọn ni wọ́n pọ̀ jù ní mínísírì àwọn ní apọ̀jù ní local government àwọn ní apọ̀jù ẹ kọ́kọ́ ṣiṣẹ́ lórí báwọn tó pọ̀ jù ni ó ṣe di àwọn ló kéré jù ẹ wá ń fa ọ̀rọ̀ ìdìbò tó sì já sí pé ọ̀nà àkọ́kọ́ tí ìjọba kèfèrí fi di ìjọba Islam òun ni pé àwọn kèfèrí yẹn wọ́n gba Islam wọ́n sì gbéjọba sílẹ̀ fún Islam ọ̀nà àkọ́kọ́ nù ọ̀nà kejì ẹ ṣeun the case of usage dominated by Christians bẹ́ẹ̀ ni ẹ lọ wò tán usage àwọn tí wọ́n ń jẹ́ adarí ọ̀gá àgbà pátápátá ní usage they are Christians mùsùlùmí kan tó wà láàrin wọn tó fẹ́ dì í wọ́n sì dẹ́tẹ̀ wọ́n gbé kúrò nìbàdàn wọ́n gbé lọ àbújá ẹ̀wà láwọn mùsùlùmí lọ́pọ̀ jù ẹni ìfẹ́ kíyàn tanra rẹ̀ jẹ wọ́n jà tanra wa jẹ mọ́ kò dáa so ọ̀nà àkọ́kọ́ ni kí majority ó di mùsùlùmí tí majority bá ti di mùsùlùmí tí ọ̀gọ̀rọ̀ àwọn tó wà nípò àṣẹ bá ti di mùsùlùmí yóò rọrùn fún wọn láti fẹnukò wípé ẹjẹ́ á lo òfin ìsìláàmù bó ṣe ṣẹlẹ̀ nìyẹn bó ṣe ṣẹlẹ̀ nìyẹn sí àwọn aráàlú mọ̀dínà bó ṣe ṣẹlẹ̀ nìyẹn o sí àwọn aráàlú Mọ̀dínà díjọba bó ṣe díjọba ìsìlámù nìyẹn so ọ̀nà àkọ́kọ́ yìí ló yẹ ká mú pọ̀n ká ṣiṣẹ́ tọ̀ kákan yìí máa pariwo ẹ dìbò ẹ má dìbò ẹ dìbò ẹ àwọn ní ọ̀rọ̀ ìdìbò mọ́dìbò kì í sáré ẹran. ọ̀nà kejì tíjọba máa ń gbà àbíjọba ìsìláàmù ní al-jihad túrú jihad alikitan ìyẹn ló ṣẹlẹ̀ sí ìjọba mẹ́kà ní ọdún tí ànábì ṣe fátìwù ogun ogun ló kó wọ ìlú mẹ́kà ẹni tí ó sì jagun yóò lọ́mọ ogun yóò ní nǹkan jagun àwa mùsùlùmí méjèèjì làláàkì méjèèjì làláàkì aláàkì ọmọ ogun aláàkì nǹkan ìjà ogun torí pé ọmọ ogun ọwọ́ ìjọba democracy nàìjíríà ló wà nǹkan ìjà ogun ọwọ́ ìjọba àwọn ló wà àwọn ni wọ́n ń kọ̀ǹtù rẹ̀. so ìlànà kí ìlú kó gbàgbọ́ rọ́wọ́ fún ìjọba ìsìláàmù àṣìṣẹ́tọ̀ àṣìlágbára nǹkan ìjà ogun bẹ́ẹ̀ náà ní ọmọ ogun tí ó kojú àwọn kèfèrí ní orílẹ̀-èdè nàìjíríà kí wọ́n náà ń pariwo sí. tẹ́ ẹ̀ jára a máa sin ọlọ́run bá wa lọ báyìí wọ́ọ́rọ́wọ́ ká máa sin lọ wọ́ọ́rọ́wọ́ ká má tún rí ìdíwọ́ lórí ẹ̀ irú ìdíwọ́ tá a rí lórí ètò ẹ̀kọ́ ìdíwọ́ tá a rí lórí ètò ìlera ìdíwọ́ tá a rí lórí ètò ààbò ìdíwọ́ tá a rí lórí ètò ìmọ́lẹ̀ iná ká má tún lọ rí ìdíwọ́ lórí jíjọ́sìfọ́ olúwa ẹlẹ́dàá wa tá à ń rí ṣe wọ́ọ́rọ́wọ́ tá à ń rí ṣe wọ́ọ́rọ́wọ́. ohun tó jọ àwọn mùsùlùmí ní kashmir ní India ojú tiwo sí a sì bẹ́ẹ̀ náà kógun ti wó rí àwọn tó ti wọ́n sì rí náà bó ti bẹ̀rẹ̀ náà rí o nígbà tó bá di pé gbogbo aláṣẹ ló jẹ́ ọ̀tá ìsìláàmù lọ́dọ̀ ìdóòrò ni wọ́n ṣèpàdé láti destroy àwọn mùsùlùmí yẹn by fire by force. so ẹ̀yin ènìyàn mi ọ̀nà méjì tíjọba fi mọ́ ìjọba ìsìláàmù kìí sọ̀rọ̀ ìbò dídì kìí ṣe kìí sọ̀rọ̀ ìbò dídì ìsáídà kí ìlú kí wọ́n sọ̀rẹ́ńdà ara wọn fún ìjọba ìsìláàmù ìsáídà kí wọ́n jà wọ́n lógun èyí tó wá wà nítòsí fún àwa mùsùlùmí ilẹ̀ Yorùbá táwùsá ti ń bá bọ̀ ṣáájú tiwa tí wọn ò tí ì rí ṣe haúsá wọ́n ti ń bá bọ̀ ṣáájú tiwa wọn ò tí ì rí ṣe àwọn ọ̀wà bẹ́ẹ̀ rárá àwa ń fa ọ̀rọ̀ ìdìbò ẹmọ́dìbò aláìníkan ṣe ló nù wa. aláìní kan sì ló pọ̀ yí àwọn èèyàn ni súnà ó tẹ̀ ń yí àwọn ni. òǹkà díẹ̀ báyìí la lè rí tí ó náwó wípé òun faramọ́ kẹ́mọ́ lòfin ọlọ́run ní nàìjíríà òǹkà díẹ̀ báyìí díẹ̀ díẹ̀ báyìí kò tí ì sí awareness fún àwọn ènìyàn awareness tó wà fún àwọn ará Mọ̀dínà tí wọ́n fi sọ̀rẹ́ndà ara wọn tí wọ́n sọ̀rẹ́ndà ìjọba wọn fún ìjọba Islam nígbàtí ànẹ́bì náà sì ní nǹkan ọjọ́ ogun tó ní ọmọ ogun wọ́n kógun já àwọn ìlú tó wà láyìíká wọ́n sì sọ ìlú wọn di ìlú Islam tí wọ́n ti ń ṣèjọba Islam so kì í sọ̀rọ̀ àdìbò àdìbò no no ìfisúná finúwọ̀bẹ lọ̀rọ̀ ìbò jẹ́ fún wa tó bá já sí pé a fẹ́ kí Nàìjíríà kó lo ṣẹ̀ríà ìsìláàmù o a ṣiṣẹ́ lórí àwọn ará ìlú á fi wá àti ṣiṣẹ́ lórí wọn kì í ṣe yọbọyọbọ tá à ń bá káyì yọbọyọbọ tá à ń bá káyì láwa sọ di ọ̀ràn mọ́ra wa lọ́wọ́ a ní nǹkan ìjà a ló mọ ogun wá àti tó wáyẹ ká tó wá máa ṣe táwọn èèyàn máa rí kí ni òdodo ìsìláàmù bá mú bẹ́ẹ̀ àtúnwárí òun náà ṣe àkúnrí ṣe ọ̀pọ̀lọpọ̀ oníwà ti ti di bloggers ọ̀pọ̀lọpọ̀ oníwà sí wọ́n ti di bloggers lórí social media Allah ó ṣàánú wa o tọ́ ẹ̀já tẹ̀wájú. lẹ́yìn tí ìjọba bá di ti ìsìláàmù ni ọ̀rọ̀ tó kan ìlànà yíyan àwọn olùdarí ìlú pẹ̀lú ìlànà ìsìláàmù tí í ṣe ìlànà ìjíròrò láàrin àwọn afẹ́sìn ọ̀rọ̀ ọ̀rọ̀ adìbò adìbò ọ̀rọ̀ tí kàn án ẹjá sì máa fomi lọ báyìí ká máa fi omi lò lọ báyìí ná ká tẹ̀ rí nǹkan tá à ń fomi lò. kọ́rọ̀ á dìbò á dìbò àwa mùsùlùmí sọ yẹ ká dìbò àbí kò yẹ ká dìbò ìgbà tá a tó dìskọ́ọ̀sì yẹn nígbà tí ìjọba ìsìláàmù bá dìde láwàá sọ fúlù wípé wàyí tíjọba ti di ìjọba ìsìláàmù. ṣúrọ́ áàlù ṣúrọ́ áàlù ṣúrọ́ ni wọ́n foríkorí o àwọn àfẹ́ẹ̀sìn torí wọn pé tí wọ́n dúró déédéé òní forí foríkorí tí wọ́n wo àwọn èèyàn bí èèyàn nínú àwùjọ tí wọ́n jẹ́ onídéédé nínú ẹ̀sìn onídéédé nínú ìṣesí wọn ni wọ́n fà wọ́n kalẹ̀ pé ìwọ di gómìnà lọ state ìwọ di gómìnà Lagos state ìwọ kò di eléyìí kìí ṣe ìlànà ìbò dídì tó ká sí wípé àwọn tó rí wọn ò pé ni wọ́n kóra wọn jọ àwọn tí wọn ò gbádùn àwọn tí wọn ò lálàáfíà àwọn ọmọ amúgbó ni wọ́n ṣàjọmọ́ra wọn pẹ̀lú èèyàn gidi pẹ̀lú àwọn èèyàn gidi díẹ̀ láti lè dìbò so ohun tọrọ wo ò tí ì kàn lẹ́ ń sọ pé sáà lè ṣe àbá lè ṣe ọ̀rọ̀ wo òwúlẹ̀ tí kàn án ohun tọrọ wá kàn ní bíjọba ó ṣe dìjọba ìsìláàmù nípasẹ̀ ìlànà wọ́ọ́rọ́wọ́ tàbí nípasẹ̀ ìlànà jihad àwa sì rí ìkankan sínú méjèèjì nígbà tí a bá rí ìyẹn ṣe tán ìyẹn ni phase one tíjọba ti wá di pé now ìjọba ti wá di ìjọba Islam o ohun tó wá kù ni pé báwo láti wá yan àwọn èèyàn sórí ipò àṣẹ á dìbò ńlá bá ní dìbò á wà ní mm, mm. àìdìbò yányàn àìdìbò yányàn ẹnìkan ò sì ní wá pé èmi ni ẹ̀yàn o káyànlú ẹni bẹ́ẹ̀ àwọn torí wọn pé tí wọ́n jẹ́ àfẹ́ẹ̀sìn àwọn ni wọ́n wo ìlú rand ní tìbútòòrò lágbájá ọmọ lágbájá ọlápìtìyàn ó lóòótọ́ tàbá fi ṣe gómìnà yóò mú dúdú aráàlú wọ́n wá yiri lágbájá ọmọ lágbájá yẹn wò tẹ́ bá ti bá bẹ́ẹ̀ wọ́n á fà kalẹ̀ ìlànà consensus la máa fi la máa fi mú olùdarí ìlú nínú Islam ẹ rí i pé àwọn olóṣèlú democracy náà ó wà nínú ìlànà tiwọn náà lábala kan bẹ̀ pé tẹ́lifásẹ́ ṣe primary election it, is consensus method or uh, primary election method consensus method wọ́n ní pé kí àwọn àgbààgbà nínú political party kí wọ́n forí kí wọ́n forí kí wọ́n sáré kí wọ́n sarajọ kí wọ́n fikùn lukùn kí wọ́n forí korí òní lágbájá ìwọ la fẹ́ fà kalẹ̀ pé kó o lọ díje ipò ààrẹ tàbí kó o gómìnà tàbí kó o sẹ́nítọ̀ inú islam ni wọ́n ti jí mú ohun tí ń bẹ inú islam náà ni pé alùsùúrọ̀ àwọn ni wọ́n foríkorí ẹ jẹ́ ká mú lágbájá àti lágbájá àti lágbájá kí wọ́n di àwọn ipò báyìí mú kí eléyìí jẹ́ ààrẹ pátápátá kí eléyìí jẹ́ gómìnà kí eléyìí chairman. so ìgbà tí ìjọba bá dìjọba Islam lọ́rọ̀ wá tó kàn yẹn àmọ́ ńgbà tí ò síjọba Islam ń ta bí wọ́n bá ṣe ń ṣe náà láṣẹ máa mánéjì ẹ̀ náà ní mánéjìmẹ́ǹtì kan tí ò ní kó bẹ́sìn ìwáwájú ọlọ́run ní mánéjìmẹ́ǹtì kan tí ẹ̀tọ́ ọmọnìyàn wa tí ó fi máa tẹ̀ wá lọ́wọ́. ṣé ẹ lérò pé ìjọba ìsìláàmù ó rọrùn bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ ìkọ́kọ́ bí lérè náà ṣé ẹ lérò pé ó rọrùn bẹ́ẹ̀ ni kí lè rí ipò rọrùn ẹ jẹ́ ń gbọ́ ẹ ṣàṣẹ fún mi náà ẹ tẹ̀ ẹ̀dẹ́mi náà lẹ́kọ̀ọ́ kí lè rí ipò rọrùn bẹ́ẹ̀ náà. ẹ wo bí àwọn àmẹ́gbẹ́ náà ti pọ̀ tó àwọn tó lọ ń dákọ̀ wọn ní Qur'an mélòó nínú wọn lórí ìjọba ìsìláàmù ṣe lórí àwọn èèyàn rẹ̀ fásọ́s àwọn tí ò rí ṣe lórí àwọn èèyàn rẹ̀. ẹ́ mélòó nínú àwọn ànẹ́bí ọlọ́run tọ́lọ rán sáyé gan ni wọ́n rí ìjọba ìsìláàmù lò lórí àwọn ènìyàn wọn fásọ àwọn tí ò rí lò lórí àwọn èèyàn wọn. ànábì Musa alayhi salam àwọn tó rí lọ mo fẹ́ kàyí ànábì Dáúdù orí lò ànábì Suleiman orí lò Musa rí lò lẹ́yìn ìgbà tí wọ́n kò lábẹ́ ìmúnisẹ̀ fíráwù náà then ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òun náà rí lò mélòó mọ́ka àwọn bíi mẹ́rin bóyá tí n bá gbàgbé tẹnìkan yóò jẹ márùn ànábì mélòó lọ́lọ́ ń dákọ́ ní Quran ṣé márùn ni wọ́n ni ṣé mo ò lè lógún ni ló jẹ́ kí n sọ pé lílo òfin ọlọ́run tẹ̀ ń wíhun kò rọ ayé lọ́rùn látànà látànà ni òfin rọ ayé lọ́rùn. ìsọ ọmọ mọ́ríyámà ó fẹ́ lò wọn orí ìlò ó fẹ́ wọn orí ìlò ni wọ́n fi pété pèrò pé àwọn kàn má gbélébù tó kí ọlọ́wọ́ bá tó mú un yọ kúrò ní abẹ́ wọn. ẹ wo ọ̀nà táwọn ẹbí ìwà Sọlọ tọ́lọ̀ ń gbà fi jẹ́ kí ìjọba ìsìláàmù rọrùn fóun náà ó dé mọ̀dínà àwọn ará mọ̀dínà wọ́n sọ̀rọ̀ ẹ̀dá fún ìsìláàmù ìjọba bẹ̀rẹ̀ létà ìjọba ìspread pẹ̀lú alijihad ìjọba yìí ó spread pẹ̀lú kí ni o alijihad so jama nígbà tí ìjọba bá dìjọba ìsìláàmù tán ni ìgbógun ti ìbò dídì ló tó lè work kò lè work báyìí kò lè work báyìí kò tí sí nǹkan kan on ground fáwa mùsùlùmí kò sí nǹkan kan on ground fún wa so ètò ìdìbò bí ó ṣe máa tẹ̀síwájú nìyẹn títí a fi rí ìjọba ìsìláàmù gbé kalẹ̀ nígbà tí ìjọba ìsìláàmù bá wá dé látò káńsù ètò ìdìbò ètò ìdìbò ó kéré sí ní aburú sí òfin kèfèrí tí wọ́n ń tò lé wa lórí. lẹ́yìn eléyìí mo wá fẹ́ sọ fún wa oríṣi ìjọba tó wà láyé oríṣi ìjọba tó wà ní gbogbo ayé níwọ̀n àgbà tó ti jẹ́ pé ọ̀tọ̀ ni òfin ọ̀tọ̀ sì ni olùdarí ìlú tẹ́ bá ń bá mi bọ̀ látẹ̀yìn mo ti jẹ́ òye wa pé ọ̀tọ̀ lòfin o ọ̀tọ̀ sì ni olùdarí ìlú mo sì jẹ́ kó yé wa wípé tófin ò bá dáa ààtún gbọ́dọ̀ yẹn ni tí ò dáa sípò kó máa lo òfin tí ò dáa níwa lórí torí pé tí a bá yan ẹni tó dáa sínú ìjọba tí ń lo òfin tí ò dáa ẹni tó dáa ọmọ bí ó ti máa pẹ́ òfin tí ò dáa lẹ̀ tí ó máa lo èyí tó dáa lọ́dọ̀ ara rẹ̀ ọmọ bí ó ṣe pẹ́ ilé tí ò dáa yẹn ọmọ bí ó ṣe pẹ́ ilé gẹ́gẹ́ bó ti dá sí pé nílé ẹjọ́ lónìí nílé ẹjọ́ nàìjíríà lónìí discretions ni adájọ́ ń lò èyí tó pọ̀ jù nínú ìdájọ́ adájọ́ nàìjíríà discretions ni discretion ni tó fi bá sọ pé ọ̀ràn tí lágbádájá ẹ fi sẹ́wọ̀n adájọ́ lè lo discretion kó ní kó lọ gbálẹ̀ títì ìlú fóṣù mẹ́ta tí ọba wà nínú òfin wípé ọ̀ràn tí lágbádájá ikú ni èrè ẹ̀ṣẹ̀ rẹ̀ adájọ́ lè lo distraction pé ẹ fi sínú ẹ̀wọ̀n gbére tó sì mọ̀ pé tíjọba mi bá dé ó lè grant ẹ̀ ní amnesty kò parí bí. so ìyẹn fi hàn wípé ọ̀tọ̀ ni òfin ọ̀tọ̀ ni olùdarí òfin tọ̀ ìjọba oríṣi mẹ́rin ló wá ń bẹ ní gbogbo àgbáláyé ìjọba àkọ́kọ́ ìjọba Islam pẹ̀lú àwọn aláṣẹ onídéédé ìjọba Islam pẹ̀lú àwọn aláṣẹ onídéédé ah ìjọba yẹn kò fẹ́ sí mọ́ láyé àsìkò ànẹ́bì sallallahu alayhi wa sallam àsìkò àwọn àròlé rẹ̀ níjọba yẹn wà tó dájú. ìjọba Islam pẹ̀lú àwọn aláṣẹ onídéédé ìjọba tí ó máa lo òfin Islam tí àwọn tí ń darí àṣẹ náà tí wọ́n sì ṣe déédé fún gbogbo ará ìlú tó jẹ́ mùsùlùmí àtẹni tí kìí ṣe mùsùlùmí ìjọba yẹn ìjọba ayé àlẹ́bì nìyẹn àti tàwọn sàábé ìjọba kejì ìjọba Islam pẹ̀lú àwọn aláṣẹ alábòsí ìjọba Islam pẹ̀lú àwọn aláṣẹ alábòsí ìyẹn ní bẹ káàkiri gbogbo bí tí wọ́n ti ń lo ṣẹ̀ríà lónìí wọn ò là nínú àbòsí wọn ò là nínú àbòsí. wọn ò lànà àbòsí o àwọn náà ń kówó jẹ o wọn ò kàn jẹ́ kí tí wọ́n pàlù lára ni o àwọn náà nígbà míì ẹni tó yẹ kí wọ́n jẹ níyà ọ̀nà tó dá wọ́n mọ bí wọ́n ṣe máa ń pámpáṣe ẹ o wọ́n mọ bí wọ́n ṣe máa fi àdìpá lórí o tó ti jẹ́ mọ̀lẹ́bí wọn mọ̀lẹ́bí ìjọba àbòsí náà nìyẹn náà o àbòsí ni o so ibi tá a bá ti jọ pé wọ́n ń lo ìjọba ìsìláàmù lónìí àwọn aláṣẹ ẹbẹ̀ àbòsí kọ̀ọ̀kan bẹ lọ́wọ́ wọn o gbogbo wa là ń gbọ́ ohun tó ń ṣẹlẹ̀ ní Saudi Arabia o à ń gbọ́ ohun tó ń ṣẹlẹ̀ Saudi Arabia tó jẹ́ látọ̀dọ̀ ìjọba tó jẹ́ ìwà ìbàjẹ́ ìwà tí ò dáa tó jẹ́ ìwà ìbàjẹ́ látọwọ́ ìjọba ṣùgbọ́n ìjọba ìsìláàmù pẹ̀lú aláṣẹ tó jẹ́ alábòsí ọmọ sàn torí pé àbòsí irú ọwọ́ ìjọba bẹ́ẹ̀ kò dàbí àbòsí ọwọ́ ìjọba tó jẹ́ kékeré so type two nìyẹn type three ni ìjọba kúfùrù pẹ̀lú àwọn aláṣẹ onídéédé ìjọba kúfùrù pẹ̀lú àwọn aláṣẹ onídéédéé ìyẹn náà ó wà more of theory than, than practical. ìjọba kúfúrù pẹ̀lú àwọn aláṣẹ onídéédéé ó wọ́n lórí ilẹ̀ ó wọ́n lórí ilẹ̀ ṣùgbọ́n ohun tó súnmọ́ ìjọba kúfúrù pẹ̀lú àwọn aláṣẹ onídéédé àwọn tó súnmọ́ bẹ́ẹ̀ òní bí àwọn òyìnbó àwọn òyìnbó tó sí wípé gbogbo wa la fẹ́ sá lọ sórílẹ̀-èdè wọn nítorí wípé ẹ̀tọ́ ọmọnìyàn wọ́n ń fún un wọ́n fún lẹ́ni tí wọ́n fún gbẹ ìyẹn ni wípé ọ wà lórílẹ̀-èdè wọn o ó rí ọmọ rí sẹ́sẹ́ o ṣùgbọ́n wọ́n fi táàsì wọ́n fi pa ọ lórí ọ wà lórílẹ̀-èdè wọn sẹ́ ọmọ rí sẹ́sẹ́ ṣùgbọ́n táàsì wọ́n rí pé àwọn fi hàn léèmọ̀ àbòsí sì ń tax àbòsí ni àbòsí ni ìjọba kèfèrí ò lẹ́tọ̀ọ́ àti gba tax lọ́wọ́ ìtọ́ bá jẹ́ mùsùlùmí àtàwọn àbòsí míì tí ń bẹ lọ́wọ́ wọn ṣùgbọ́n àbòsí wọn ó wà mínímà ó kéré ó kéré làwọn èèyàn fi ń sá lọ sí Amẹ́ríkà. wọ́n ń sá lọ sí UK wọ́n ń sá lọ sí Canada wọ́n ń sá lọ sí Russia torí pé wọ́n rí ẹ̀tọ́ ọmọnìyàn wọ́n rí gbà ní ọ̀dọ̀ tiwọn ẹ̀tọ́ ọmọnìyàn wọ́n rí gbà lọ́dọ̀ tiwọn wọ́n sì fààyè kó o ṣe ìsìláàmù lẹ̀ kó o ra máa ṣe wọ́ọ́rọ́wọ́. má gbé spíkà síta má gbé kéde ìsìláàmù síta kó máa dún within the mosque. so type three ìjọba tí ń bẹ láyé nìyẹn ìjọba kúfúrù pẹ̀lú àwọn aláṣẹ onídéédé wọ́n ṣe déédé fáráàlú iná ń tàn twenty four seven ẹ̀kọ́ ọ̀rọ̀rùn ètò ìwòsàn wọ́n jẹ́ ọ̀rọ̀rùn ètò ààbò wọ́n jẹ́ ọ̀wà ìfọ̀kànbalẹ̀ wà nínú ìlú ìdáàbòbò ẹ̀mí àti dúkìá àti ntáàjẹ àti ètò àlàáfíà ó jẹ wọ́n lógún déédéé táwọn rí ṣe ń ti wọn nìyẹn type four ìjọba ni ìjọba kúfúrù pẹ̀lú àwọn aláṣẹ alábòsí ìjọba kúfúrù pẹ̀lú àwọn aláṣẹ alábòsí àpẹẹrẹ rẹ̀ òun ni orílẹ̀-èdè nàìjíríà àpẹẹrẹ rẹ̀ ni orílẹ̀-èdè nàìjíríà tó já sí wípé òfin kúfúrù òun ni wọ́n ń lò lé wa lórí àwọn tó tún wá ń lò yálẹ̀ ètò pẹ̀rẹ̀ ní kírísítẹ́nì ni ó yálẹ̀ ètò pẹ̀rẹ̀ ní mùsùlùmí ni ó wọ́n wá jẹ́ ògbólógbòó ọ̀jẹ̀lú dípò kí wọ́n jẹ́ òṣèlú òṣèlú olóṣèlú yóò ṣètò iná yóò ṣètò ẹ̀kọ́ yóò ṣètò ààbò yóò ṣètò ìlera fáráàlú kò ní wọ́n gógó fáráàlú owó wọn ò ní di pépà owó òlú ò ní di pépà mọ́ wọn lọwọ ṣùgbọ́n ní nàìjíríà the problem of the constitution combined with the problem of the politicians ló parapọ̀. kọ̀m̀báínà ni wá nàìjíríà méjọ̀ ni wá nàìjíríà níbi kí ìlú wa orílẹ̀-èdè wa kó lo òfin kúkúrú nàìjíríà méjọ mẹ níbi kí àwọn olóṣèlú kí wọ́n kó ọ̀rọ̀ ìlú jẹ kéde kan máa ní owó tí ò lè ná tán ní one thousand years to come tí bá ná ní wọ́wọ́ million nàìjíríà number one wọ́n mú owó wa wọ́n sọ di pépà mọ́ wa lọ́wọ́ owó tí wọ́n wá di owó tí ò ní value mọ́ tí ò ní value mọ́ ju fígò orí ẹ̀ lọ ètò ẹ̀kọ́ wọ́n bàjẹ́ wọ́n sọ di ti àwọn aládàáni ọlọ́wọ̀n gógó mọ́ wa lọ́wọ́ ètò ìlera wọ́n bàjẹ́ ètò iná nẹ́pà wọ́n bàjẹ́ ètò ààbò wọ́n bàjẹ́ fẹ̀rìbáwọn. So the worst government on the surface of the land The worst government is the government of Nigeria. As at today, as at today, the worst government. Kí ló forget the worst? Ìjọba kúfúrú lọ́wọ́ àwọn ọ̀jẹ̀lú ìjọba tó dáa jù ní ìjọba ànábì àtàwọn sọ̀hábà rẹ̀ tó jẹ́ ìjọba Islam lọ́wọ́ àwọn onídéédé so it's just word and opposite like good and bad like good and bad ìjọba tánàbì gbélé ayé ṣe sallallahu alaihi wasallam ìjọba tábùbákìrì ṣe ìjọba tí umaru ṣe ìjọba tí usmanu ṣe ìjọba tí ali ṣe ni the best government the best government ever lórí ilẹ̀ ayé ni ìjọba àníbà muhammad sallallahu alayhi wa sallam àtàwọn sàhábà rẹ̀ the worst government ever ni ìjọba tí nàìjíríà ti ń lò bọ̀ láti ọdún tí wọ́n ti gbòmìnira àwọn ìjọba tó wá bọ́ sáàrin ni àwọn ìjọba yòókù ni àwọn ìjọba yòókù ló fi já wípé àwa wà ní orílẹ̀-èdè nàìjíríà àìsí ìrí ọ̀nà ni nàìjíríà ti sú nàìjíríà ó ti lábẹ́ pé wọ́n lò fi kèfèrí ó ó tún sún wa ó sú wa tí mo ṣe é rí kí wa ṣe é gbúrò náà kò sí náà ni ọ̀fẹ́ yìí iná tẹ́ tó orí tí mò ń ni tí si ṣe owó ó ní mo fi rà fún àǹfààní pé tí n bá fẹ́ ṣe prógámù báyìí tí n bá fẹ́ tí n bá fẹ́ tí n bá fẹ́ táìpù nǹkan tó jẹ́ síra kí n lè máa rí iná lò ó ní èèyàn gbọ́dọ̀ síìkì ní ìsìn kọ́ lọ sọ síbítù kí wọ́n náà fẹ́ sọ pẹ́sàn nínú ọba ní ẹ̀lọ́mú 200,000 wá 500,000 1 million níbo láti rí kò sí fọkànbalẹ̀ mọ́ láti tíráàbù láti òkè ọya wá sísàlẹ̀ ọya lọ sílẹ̀ yíbò so wọn ò jẹ́ ká lókè ọlọ́run ọba lò wọn ò tún jẹ́ ká tó gbádùn ilé ayé ìjọba nàìjíríà wọ́n kàn báyìí aburú méjì papọ̀ ni àwọn ni sample àwọn ni example fún ìjọba tó burú láyé. ní ìsìn tá a wá rí pé ìjọba póríṣi mẹ́rin láyé ìjọba Islam pẹ̀lú àwọn aláṣẹ onídéédé ìjọba Islam pẹ̀lú àwọn aláṣẹ alábòsí ìjọba kúfúrù pẹ̀lú àwọn aláṣẹ onídéédé àti ìjọba kúfúrù pẹ̀lú àwọn aláṣẹ alábòsí mo lérò pé ẹ ti mọ ibi tí nàìjíríà bí lọ́ọ̀lù sí ń bẹ̀ ẹ ti mọ ọ ṣeun mo wá fẹ́ parí ọ̀rọ̀ ní báyìí pẹ̀lú àmọ̀ràn àmọ̀ràn lọ̀rọ̀ kù báyìí o ẹ má jẹ́ á ọ̀rọ̀ àdìbò àdìbò ẹ̀jẹ̀ aràn tó yẹ ká rán bí aráàlú alihamdulilayi lánàá ilẹ̀ yorùbá ò mọ tí ń jẹ́ súnà bí wọ́n ti mọ̀ lónìí wọ́n ti wá ń dá súnà mọ̀ báyìí ẹjẹ́ ajẹ́kẹ́ máa dá súnà yẹn mọ̀ lọ síwájú àti síwájú sí síwájú àti síwájú sí i. a nídìí àwọn tó máa sọ̀rẹ́ńdà ara wọn fún ìjọba Islam a nídìí wọn o torí a ní nǹkan ọjà a sì ní nǹkan ogun a sì fẹ́ lòjọba Islam màláìkà kan ni ó wà bá wa option tó wà nílẹ̀ fún wa ní option A option táwọn aráàlú ti sọ̀rẹ́ńdà fún ìjọba Islam òun ló wà nílẹ̀ fún wa o. so gbogbo ẹ̀yin àfẹ́sìn ẹja mójútó dáwà àlìsìlámíyà àdáwà àlìsìlámíyà àsọ̀kìyà ẹja mójútó. nínú àmọ̀ràn mi fún wa òrè o láti lè láti lè wòye sí àwọn tí wọ́n ń sọ pé ká má dìbò. ohun tí àwọn ń pàkíyèsí wa sí ni wípé kámọ̀ lọ di ẹni tí ó lọ yọnú sí òfin kèfèrí ìyọnú sí òfin kèfèrí tó sì péré mùsùlùmí yóò sọ di kèfèrí ni o mùsùlùmí tó gbé àpótí ìbò mùsùlùmí tó fẹ́ dìbò ẹ̀yin méjèèjì ẹ gbọ́dọ̀ yọnú sí òfin kúfúrù ẹ ń bá ti yọnú sí òfin kúfúrù yóò di kèfèrí o àmọ̀ràn kejì kí àwọn tó bá jẹ́ mùsùlùmí nínú àwọn aláṣẹ ilẹ̀ nàìjíríà kí wọ́n bẹ̀rẹ̀ lórí jíjẹ́ aláṣẹ onídéédéé kí wọ́n yé kówó jẹ mọ́ bíi ti ẹ̀rọ kàlùkàlù. Kalu ẹ̀yin kọ̀ọ̀kan tá a ní lódodo ni wípé a ti rí ipa tẹ́ ẹ kó tó yanjú ìgbà tẹ́ bá tó sọ Nàìjíríà di Islamic State lẹ́tọ́ kópa tó yanjú ṣùgbọ́n ẹ̀ ń gbìyànjú ẹ̀ ń gbìyànjú díẹ̀díẹ̀ pé wọ́n ń fi àsìkò lẹ̀ ìgbìyànjú kan lè ṣe tó fi dásí pé lọ́jọ́ friday aago kan ni àwọn skul máa jáde ìgbìyànjú ni wàhálà ìgbìyànjú ni ìgbìyànjú lẹ ṣe tí gbogbo mọ́sálásí tí gbogbo iléeṣẹ́ ìjọba tó fi ní mọ́sálásí kò sí iléeṣẹ́ ìjọba náà nílẹ̀ yorùbá tí wọn ò kọ́ mọ́sálásí tó nítumọ̀ sínú ọgbà wọn ìgbìyànjú ni ìgbìyànjú kan lẹ tó fi já wípé ẹ ní kí àwọn ọmọ wa kẹ́ máa borí lọ sílé ìwé ẹ bá fẹ́ borí nínú wọn ìgbìyànjú ni ìgbìyànjú kan náà lè ṣe tó fi já sí pé nínú àwọn tó ń ṣiṣẹ́ tíṣà a rí ẹni tó jẹ́ lẹ́hà tó wọ fún ìjà lọ sí skul lọ sí ilé ìwé nínú wọn ìgbìyànjú ni wọn láì gbìyànjú ni aláwọ̀ sì kún yín lọ́wọ́ aláwọ̀ lọ́wọ́. ṣùgbọ́n gbìyànjú yẹn kò tí ì dé peak kéde peak ibi tá à ń lọ gangan ni pé kí nàìjíríà kó di Islamic state ibi tá à ń lọ gangan nìyẹn okay ṣe wá rí the the journey is somehow far the journey is somehow far ọwọ́ ọlọ́run làṣeyọrí yẹn wà ẹ̀yin tẹ́ ẹ wá wà nípò gómìnà ni pẹ́sidẹ́ǹsì ni pẹ́sidẹ́ǹsì ni sẹ́nétọ̀ ni ṣáàmà ni ẹ má yọ̀nú sófin òfin nàìjíríà o ẹ má yọ̀nú sí o tẹ́ ẹ bá yọ̀nú sí ọlọ́run ní gbàrún yín mọ́ o kò ní gbàwẹ̀ yín mọ́ o kò ní gba umura yín mọ́ kò ní gba ájì yín mọ́ o ẹ sì mọ́ lò kọ nínú àwọn tí EFCC ó máa gbé. ṣé bẹ́ẹ̀ ní ẹgbẹ́ kánò ṣẹ̀ríà ìsìláàmù ni kí lè ń kówó jẹ́ sí. ẹnìkan mú yín nìsín wọ́n ní bóyá eighty billion naira ẹ̀sùn eighty billion naira ni wọ́n yẹ kàn olókọ mùsùlùmí sì ni so yẹ kó rí bẹ́ẹ̀. abẹ́rẹ́ mọ̀ pé tá a bá ń lo sẹ̀ríà ẹ̀ ń bá kóró adúrò owó bá ń jẹ bí wọn ò bá gé ọrùn rẹ̀ wọn ò gé ọwọ́ ẹ̀ tí wọn ò bá gé ọrùn rẹ̀ wọn ò gé ọwọ́ ẹ̀ so ẹ̀yin kọ̀ọ̀kan tẹ́ ẹ ti wà láàrin wọn. ẹ ti mọ́ para yín o ẹ ti mọ́ para yín ẹ kórìíra òfin tẹ́ ń pè ní Nigeria constitution kẹ ẹ kórìíra rẹ̀ nínú ẹ̀mí yín kẹ́ ẹ wà nípò mùsẹ̀dẹ̀ àfúùn ẹni tí wọ́n dá lágara tí ò tí ì rí nǹkan yípadà ipò tẹ́ wà nù ẹ kórìíra òfin kẹfìrí hùn ìwọ tó o fẹ́ dìbò òfin yẹn náà dì ọ gbọ́dọ̀ yọnú sí òfin kẹfìrí yẹn o a ti mọ pọ́pọ́sì tó fi fẹ́ fi dìbò báyìí pé a fẹ́ kí wèrè kó sin òkú ìyá rẹ̀ ní o a fẹ́ kí wèrè kó ṣe kí ni kó sin òkú ìyá rẹ̀ ní o torí tá a bá ní kí wèrè sin òkú ìyá rẹ̀ a ní rí lẹ́gbẹ́ o a ní rí lẹ́gbẹ́ ìdí tó fẹ́ fi dìbò nìyẹn mọ̀sí jẹ́ kí wọ́n fowó rà ọ́ ìbẹ̀rẹ̀ àìdá nìyẹn o mọ̀jẹ̀ wọ́n fowó rà ọ́ o tó o bá rí mùsùlùmí nínú wọn tó ọmọ dáadáa mọ̀ ó lè dìbò fún ó lè dìbò fún ìyẹn ò gbé ọkọ nínú ìsìláàmù nínú àmọ̀ràn mi ni wípé òfin bí aburú méjì bá kojú mùsùlùmí lábẹ́ làlúrí kí ó mú aburú tó fúyẹ́ lọ́rọ̀ kàn lọ́rọ̀ àwa mùsùlùmí ilẹ̀ nàìjíríà o aburú méjì ló papọ̀ o ló wà níwájú wa o aburú òfin kúfúrù àti aburú àwọn ọ̀tẹ́ ẹ̀sìn tí wọ́n fẹ́ jẹ gàba lé wa lórí tí mìmìkan ọ̀bá sí mi òfin kúfúrù nàìjíríà ẹ jẹ́ kí mìmì ó mi àwọn ọ̀tẹ́ ẹ̀sìn ẹ jẹ́ kí mìmì ó mì wọ́n o ẹ má lajú lẹ̀ báyìí títí tàlùbọ́ọ̀tù wa kó tiwa lójú o. bákan náà mo rọ gbogbo ẹ̀yin ọmọ ìyá wa ẹ̀yin àfáà wa ẹ̀yin akẹgbẹ́ wa ẹ̀yin sínìọ̀ wa nínú iṣẹ́ ìpèpèsẹ́sìn ẹ má jẹ́ ká sọ agbọ́n ni àdìbò àdìbò ẹ má jẹ́ ká sọ di ńlá ńlá tù tẹ̀fírí wọ̀tẹ̀bì ẹ má jẹ́ ká sọ di ìdí tá a tún máa fi pera wa ní kèfèrí tá a fi máa pera wa ní oníbídíà ṣé bí àwọn tó fara mọ́ ká dìbò wọ́n sọ yékéyéké wípé àyọnú sí òfin kèfèrí. àbí ẹ ṣe àṣọ wọn di gèfè lórí ẹ ẹ̀yin tí ẹ ti sọ pé ká má dìbò ẹ̀yin tí ẹ ní ká má dìbò ẹ mórí bọ́ lábẹ́ wíwà lábẹ́ òfin kúfúrù ní nàìjíríà ìbẹ̀lẹ̀ ti ń sẹ̀mí kódà bẹ́ẹ̀ nìkan nù yín bá jẹ́ òṣìṣẹ́ ní sẹkítẹ́rìàtì tí àgbéga bá dé pé kó di director general tàbí kó di permanent secretary ní secretariat kọ̀mọ̀ ní ìkọ̀ọ́lẹ̀ kó sọ wípé rárá rárá rárá rárá ìfẹ́dọ́gà ìfẹ́dọ́gà ọmọ ní kọ promotion rẹ ọmọ ní ìkọ̀ọ́lẹ̀ promotion tí wọ́n ń fún ọ yìí lábẹ́ òfin wo sábẹ́ òfin kúfúrú náà ni ló ti ń gé ní promotion abẹ́ òfin kúfúrú náà ni wọ́n bó ṣe ń fomi lò ó lọ ìwọ mọ̀ pé òfin kúfúrú ni at the same time oríra rẹ gẹ́gẹ́ bí ẹni tó gbá sí pé tó bá di DG tàbí ó di permanent secretary ó ní àníyàn pé dáadáa kan bẹ tó o fẹ́ ṣe fún ìsìláàmù níbẹ̀ àbí tó ń wíkọ́ yẹn so àtẹ̀ntó ní á dìbò àtẹ̀ntó ní ká má dìbò nínú àwa mùsùlùmí onísúnà ẹnìkan kò sí pàṣẹ yẹn di ombídíà ẹnìkan kò sì sí pàṣẹ yẹn di kèfèrí torí igun kìíní kejì náà ni òyọnú sí òfin kúfùrù igun kìíní kejì náà ni òyọnú sí òfin kíni o òfin kúfúrù ṣẹ́rí lọ́wọ́lọ́wọ́ báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí inna Allaha la yansuranna hadha din ala yadi rajulin fasik inna Allaha layansuranna hadha tin ọlọ́run ọba yóò kúkú máa ṣe àránṣe fún ìsìláàmù yìí látọwọ́ mùsùlùmí tó jẹ́ pòkíì ṣe láwọn pòkíì tó wà láàrin wọn yẹn tí wọ́n di pẹ́sidẹ́ǹtì tí wọ́n di gómìnà yẹn àwọn láàfin máa fomi lò lọ́nà látọ̀dọ̀ wọn ni àwọn àránṣẹ́ kọ̀ọ̀kan yóò ti máa dé bá ìsìláàmù lásìkò táwa bá ń ṣiṣẹ́ kí ìlú kó di mùsùlùmí kí wọ́n lè gba ṣẹ̀rí àwọ̀ rọ́wọ́ làwọn yẹn tí wọ́n jẹ́ kòkí yẹn ni aláwọ̀ máa lò wọ́n fún àwọn ohun tó jẹ mọ́ ọ̀rọ̀ Islam nínú ìlú àti níléeṣẹ́ ìjọba gbogbo gòtíyé kò sí tó ṣe wà láàrin wọn tó ní dipò kí kò sọ bẹ́ẹ̀ kò sí bó ṣe wà láàrin wọn tó ní dipò kí wá fi mọ lórí ipò dipò kí mọ wọlé wù ipò di kèfèrí sọ ti gbọ́. súnmọ́ àwọn àbá súnà kọ́ ọmọ kiri máa ń sọ ìran di kèfèrí so that tó bá di gómìnà tó bá di sẹ́nítọ̀ tó bá di pẹ́sidẹ́ǹtì àwọn nǹkan tí máa ń sọ ìran di kèfèrí kò ní tọwọ́ rẹ̀ ṣẹ̀. nínú àmọ̀ràn mi tún ni pé ẹ jẹ́ ká ṣiṣẹ́ tọ ìtààmọ̀ pè ní religious political party ní nàìjíríà religious political party èèyàn ni ó wà á tú àṣírí wa èyí mélòó nù wa gan-an la fẹ́ kí islam ń ṣèjọba la fi ní ká kọ́kọ́ ṣiṣẹ́ tọ káwọn èèyàn ó di mùsùlùmí náà so that tábà tún wá padà wá ṣiṣẹ́ lórí pé ọ̀dà o a fẹ́ kí islam kó jẹ́ pàtì kan kí kírísítẹ́nì kó jẹ́ pàtì kan káwọn ológbò ni káwọn ìjẹ́ pàtì kan gẹ́gẹ́ bírú ẹ̀ ṣe wà lórílẹ̀‐èdè míì sísàn bá jẹ́ pàtì kan àmọ́ ẹni tá a ṣe kéde tá a yẹn tí ó lọ sójú wa àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí àdàlú political parties ní Nàìjíríà ń lò àdàlú political parties tó ga sí pé àti mùsùlùmí àti kírísítẹ́nì àtẹlógbò ni wọ̀ nínú pátì kọ̀ọ̀kan ìyẹn ni ó ń jẹ́ kí àwọn kọ̀ọ̀kan nínú wa tí wọ́n jẹ́ mùsùlùmí ló ń sọ wọ́n di pòkíì torí kò sí kí wọ́n ṣe fẹ́ ṣe wọ́n di pòkíì ni but tí bàtì bá ti dúró sórí ẹ̀sìn ká ṣiṣẹ́ tọ̀ ọ́ nígbà tí òye bá yí àwọn mùsùlùmí wa a lè béèrè fún pé islam fẹ́ ní pátì tiẹ̀ pé islam fẹ́ ṣe kí ni o ó fẹ́ ní pátì tiẹ̀ ìyẹn náà tún jẹ́ ìrànlọ́wọ́ fún wa ń gbòkúgbò dá sí wípé a ní nǹkan àjọ ogun a ti lọ́mọ ogun. má ṣe bà ẹ̀sìn rẹ jẹ́ o nítorí ọ̀rọ̀ òṣèlú má di kèfèrí o nítorí ọ̀rọ̀ òṣèlú nínú àmọ̀ràn mi tún ni pé má ṣe lọ́wọ́ sí ọ̀rọ̀ Yorùbá nation ìwọ mùsùlùmí má ṣe lọ́wọ́ nínú ọ̀rọ̀ Yorùbá nation kódà kó dá sí pé àwọn Haúsá bí wọ́n ń ṣèjọba wọn èso ní déédéé àwọn fúlàní tí wọ́n ń ṣèjọba wọn èso ní déédéé ìyẹn ò wá tó lẹ́rìí fún mùsùlùmí ilẹ̀ yorùbá láti wá ìtorí ìyẹn darapọ̀ mọ́ àwọn tí wọ́n ń ké gbàjarì yorùbá nation ṣé báwọn tí wọ́n ń ké gbàjarì yorùbá nation àwọn tí wọ́n lẹ́nu ń bẹ̀ àwọn christian àtàwọn abọ̀rìṣà ni o àwọn christian àti àwọn abọ̀rìṣà ni o wọ́n fẹ́ dálẹ̀ yorùbá padà sínú ẹ̀sìn ìbọ̀rìṣà àti sínú ẹ̀sìn christianity àṣírí tí ń bẹ lábẹ́ yorùbá nation nìyẹn o wọ́n fẹ́ fi imú àwa mùsùlùmí ilẹ̀ yorùbá wọ́n fẹ́ fi imú wa dánrin ní o kò yí ọ ó yí àwa o àti ìgbà yorùbá nation ìjọba ní kẹ́ ẹ jẹ́ kọ́ ọmọ wa ó borí lọ ilé ìwé pírísítà tíṣà ó ń síbòrí lórí ọmọ ó fi ń nu bàtà tá a bá wá kó sínú yorùbá nation kọ́ kí la ọmọ ṣẹlẹ̀ ọmọ wọn fẹ́ ṣe ìdánwò wáyẹ́kì yóò fẹ́ ṣe ìdánwò jáàmù yóò lo kéèpù invigilator tàbí supervisor yóò sọ pé kọ́ lọ họ́ọ̀pù ìborí rẹ̀ àti ìgbà yorùbá nation ìyẹn ń ṣẹlẹ̀. tá a bá wá gba yorùbá nation ń kọ́ bóò ni ó ti rí tọ́ọ̀ ló ti fẹ́ jẹ́ nílé ìwòsàn ẹni tó bá délé hà tó yẹ kóbìnrin kó àtẹ́ǹdì sí lọ́lá ìkórìíra ẹ̀sìn wa wọ́n sọ pé tipátipá kọkùnrin ó àtẹ́ǹdì sí obìnrin wa tí yorùbá nìsìn bá wá ṣẹlẹ̀ ńkọ́ kílẹ̀ tí ó ṣẹlẹ̀ kílẹ̀ tí ó ṣẹlẹ̀ gbogbo àwọn victimization àwọn ìfìyàjẹni nítorí péyàn jẹ́ mùsùlùmí ìkọ̀ọ̀kan tí ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá láì sí ìgbà Yorùbá nation tàbábá gba Yorùbá nation kílẹ̀ tí ó ṣẹlẹ̀ ṣé ẹ mọ̀ pé ewé ní bẹ lórí iṣu la fi ń bẹ̀rù kìnnì kan koríko ni ní ìgbà mẹ́sẹ̀ máa ń ẹ mọ̀ pé dada ò lè jà àmọ́ ní àbúrò tó gbójúlé lọ́rọ̀ àwa yorùbá làwa mùsùlùmí lẹ yorùbá ẹ ẹ̀nà báwọn kìrìsìtẹ́nì yẹn ọlá haúsá wọ́n ń wò ni o wọ́n wò mọ́ wa lára ni tí èyí ṣe ta a kìrìsìtẹ́ nàìjíríà. àwọn abọ̀rìṣà nàìjíríà wọ́n dọlẹ̀ dí àpò ní kílẹ̀ tó mọ́ lé wa lórí so ìwọ mùsùlùmí tó o sì torí pé haúsá àti fúlàní wọ́n di alábòsí nínú ìjọba èwo ni èsì alábòsí nínú ọmọ yorùbá tó wà nínú ìjọba èwo ni kì í èwo ni kì kówó jẹ èwo ni kì í roko sọ́dọ̀ ara rẹ̀ ní wọ́n bá fún wèrè lọ́kọ́ ọ̀dọ̀ rẹ̀ ẹ̀ ní òrùkọ sí èwo ni kì í roko sọ́dọ̀ ara rẹ̀ ó ti hàn ní ọ̀rọ̀ mi wípé a sọ́pọ́ọ̀tì ìkówójẹ àti àìṣedéédé nínú ìjọba so mi ò sọ́pọ́ọ̀tì haúsá lórí ìyẹn ṣùgbọ́n haúsá ní nǹkan kankan tí ọmọ Yorùbá ò ní haúsá gbọ́lá fún ẹ̀sìn ìsìláàmù ọmọ yorùbá lábẹ́ yorùbá nation oògùn oògùn abẹ́nú gọ̀ǹgọ̀ òun ni wọ́n gbójúlé ń ti wọn só ti yé ìwọ mùsùlùmí tó lẹ́sìn rẹ lò má lọ́wọ́ sí yorùbá nation o kò sí ń tọ́kàn ọ́ ẹjẹ́ á máa bá lọ báyìí àtàwa àti yíbò àtàwùsá àti yorùbá kájọ máa bá lọ báyìí kájọ máa bá lọ báyìí kí àwa mùsùlùmí káfi lè máa rí ìlú túnṣe lọ káwọn èèyàn máa dá ìsìláàmù mọ̀ yàtọ̀ sí kúfúrù yorùbá nation is not the solution is not the way out is another problem mentally yorùbá nation is it, it can never be a solution to our present problem in Nigeria. But rather, it is another problem. Another problem ni o. Meanwhile, ẹ̀sìn wa, ó against ẹ̀yàmẹ̀yà. Wọ́n tó kó rẹ̀ Mùsùlùmí, ṣe ọmọ pẹ́sìn wa, ó against ẹ̀yàmẹ̀yà ni. Káwúsá bá ń ṣẹ̀yàmẹ̀yà. Ìyẹn ò wá sọ wípé káwá dà wọ́n nù tẹ̀sìntẹ̀sìn wọn no àní dà wọ́n nù ọlá wọn la fi ń mí lóòótọ́ ọlọ́run ọba lọ́ba ọlọ́lá ṣùgbọ́n ọlọ́run bá fi haúsá ó fi ṣe ààbò fún àwa mùsùlùmí ilẹ̀ yorùbá yóò yí dáadáa lílọ́wọ́ tó ọba lọ́wọ́ sí yorùbá nation ọwọ́ burúkú ló ní bẹ̀ o kì í sọwọ́ rẹ o kò bẹ̀rù ọlọ́run àdúrà mi ni pé àdúrà tí mo fẹ́ ṣeré o níparí ọ̀rọ̀ mi ok kí n tó mú àdúrà yẹn wá tọ́rọ̀ bá wá di pé ọ̀fẹ́ dìbò náà dákun má sọ ìbò di ọjà tó rà tó tà má sọ di ọjà tó rà tó tà sọ ti gbọ́ a kì í ta ìbò ẹni o integrity mùsùlùmí ni kò wò mọ́ lára o ó ti yí ọ tọ́rọ̀ bá sì kan mùsùlùmí pásọ kírísítẹ́nì mùsùlùmí ni kò dìbò fún tiẹ̀ níbàámu sí ohun tí mo ti ń bá bọ̀ tọ́lọ̀ bá wá kan christian pastors kírísítẹ́nì máa wò wọ́n ràn jẹ́ wọ́n yanra wọn ó ti yé jẹ́ kí wọ́n yanra wọn tó bá dá sí pé àwọn méjèèjì ni wọ́n jọ fẹ́ takàngbọ̀n tó ṣẹ́kù nílẹ̀ fọwọ́lẹ́rá àdúrà mi nìyí o Allah ràn wá lọ́wọ́ o kí a rí aláṣẹ onídéédéé tó máa jẹ́ mùsùlùmí òdodo kí o sì ràn wá lọ́wọ́ kí a lè rí òfin rẹ lò nílẹ̀ nàìjíríà kí o sì kó wa yọ nínú aburú àwọn ọ̀jẹ̀lú tí wọ́n ń fi owó kíkó jẹ sọ wá di akúrẹ̀tẹ̀ nílé ayé àdúrà nínú tún gbọ́ lẹ́ẹ̀kan sí i kúwọ́ náà máa ṣe kúwọ́ náà máa ṣe irú àdúrà bẹ́ẹ̀ Allah ràn wá lọ́wọ́. ran awa mùsùlùmí nàìjíríà lọ́wọ́ kí á rí aláṣẹ onídéédé tó máa jẹ́ mùsùlùmí òdodo kí o sì ràn wá lọ́wọ́ kí a lè rí òfin rẹ lò ní ilẹ̀ nàìjíríà Allah kí o kó wa yọ nínú aburú àwọn ọ̀jẹ̀lú tí wọ́n ti ń fi owó kíkó jẹ sọ wá di akúrẹ̀tẹ̀ nílé ayé àfi ọlá ìjẹ́ ọ̀kan ṣoṣo rẹ àfi pè ọ́ o ọlọ́run fi wá ti kòǹgẹ́ rẹ o má jẹ́ ká mọ àpadà sí aburú o gbogbo ẹ̀yin tí ẹ gbọ́ mi ẹ gbìyànjú kẹ́ ṣíà prógrámù yìí fún àmọ̀ ìyá wa ó ṣeé ṣe kí ó ṣe wọ́n ní àǹfààní pẹ̀lú yọ̀ǹda Allah subhanahu wa ta'ala a máa pàdé ní ọ̀la gẹ́gẹ́ bí ìṣe wa ní gbogbo ọjọ́ yaumul ahad subhanaka allahumma wa bihamdik ashhadu wa la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.